ṣe ìgbéyàwó ṣe ìgbéyàwó ṣe ìgbéyàwó ṣe ìgbéyàwó means get married ṣe ìgbéyàwó means get married. Adé fẹ́ ṣe ìgbéyàwó. Adé fẹ́ ṣe ìgbéyàwó.